níbi òkú bàbá fẹtíà balógun williams tó wáyé láìpẹ́ yìí àwọn oníròyìn kan wọ́n ṣe àkójọpọ̀ àwọn òṣèré tíátà tó múra dáadáa jù àwọn márùn-ún alẹ́ àwọn glamorously dressed nollywood stars níbi òkú ọ̀hún ẹni àkọ́kọ́ òní ìyábọ̀ òjó aṣọ tí ìyábọ̀ òjó wọ̀ lọ sí ibi ayẹyẹ ọ̀hún rèé ẹ̀rí bí wọ́n ṣe ṣe kọ́sẹ̀ẹ̀tì rẹ̀ ọ̀gá àwọn gbọ́mújáde tiẹ̀ ti wá pọ̀ jù níìsín ẹ̀rí mọ́sẹ̀ránṣọ ọ̀hún. ẹni ẹ̀kejì òní Yéwándé Adékọ̀yà òun yìí wọ́n ró dẹ́dẹ́ wọ́n kàn dúdú. ẹni ẹ̀kẹta òní Bímbọ́ Thomas abẹ́rẹ́ mọ́sẹ̀ránṣọ tiwọn òun náà kó gbogbo ẹ̀ sí ìta ọlágbà abẹ́rẹ́ ìbàdí. ẹni ẹ̀kẹrin òní Mercy Aigbe abẹ́rẹ́ alájà. Hmm. wọ́n dàbí ẹni pé pátánì òkè àwọn aṣọ wọn ń yàtọ̀ hmm. ààrẹ ẹ Mercy Àìgbẹ̀nù amọ́kàìdè Olùtayọ̀ ìyún Ìjẹ̀bú òun náà wà ń bẹ ọ̀wọ́n ọ̀ràn sọ ń tiẹ̀. ohun wọn fi ṣe ẹlẹ́ẹ̀kẹrin ẹni ẹ̀ karùn-ún òun ni Lizzy Anjorin ọ̀làgbà Lizzy náà rán sọ àmọ́ àwọn ẹ̀gbà ọrùn ọwọ́ wọn èyí mẹ́sàn-án for a reason àwọn márùn-ún ẹ̀ tí wọ́n múnu èmi náà wàá mú àwọn míì ẹni ẹ̀kẹfà tèmi náà mú òní Wùmí Àjíbóyè ẹ̀rẹ́ rí aṣọ tó náà wọ̀ aṣọ yìí náà lè kú ààrẹ rí mo láìkí bí télọ̀ ń ṣe rán apá aṣọ wàhálà lọ́rọ̀ àwọn télọ̀ yìí òun ò lè ṣe kán mọ́ sí aṣọ ń sí àyè aṣọ lẹ̀ ó ṣù wá báyìí hmm, Wùmí Àjíbóyè mo fi ṣe ẹ̀ eh, eh, six ẹni ẹlẹ́ẹ̀keje òní láìdé bákàrè láìdé bákàrè náà wà ń bẹ wọ́n sì ń ran aṣọ òun dáadáa àyà nìkan náà ni wàhálà ọlọ́run wọn ṣàánú ah, ah, ó ti àti wá sùn wá báyìí gbogbo aṣọ làwọn télọ̀ ó sí àyà rẹ̀ lẹ̀ láìdé náà aṣọ tiẹ̀ náà ó wì àmọ́ sí àyà ilẹ̀ náà ní nǹkan ó sùn wá àmọ́ aṣọ yìí ọ̀lẹ̀ dáadáa àǹkárá gidi ni àwọn tí wọ́n ní wọ́n rà wọ́n fẹ́ẹ̀ ni wọ́n rà tó twenty five thousand ẹnu ìyá àfàlíwèrè pé mo ti gbọ́ wọ́n ṣe fídíò àmọ́ fi hàn yín ẹni ẹ̀yìn fídíò yìí àbẹ́ láìdé náà wà ń bẹ́ ń la nọmba seven ah, àbẹ́ wọ́n ṣe yàdí aṣọ lẹ́yìn ah, ọ̀gá àwọn òṣèré tíátà ìgan nǹkan ni wọ́n àbẹ́ rí tọ́pọ́n síwájú ọlọ́run ó ṣàánú ah, ọ̀rẹ́ rí ọ̀rẹ́ rí télọ̀ ọ̀rẹ́ wo mọ́tò tó fẹ́ wọ̀ ọ̀rẹ́ rí.

wọ́n wà ń bẹ̀ orí wọn wà ń bẹ̀ dáadáa mo fún wọn ní nọ́mbà eight ẹni tí mo fún nọ́mbà nine òun ní Fẹ́mi Adébáyọ̀ òun náà múra dáadáa fìlà dúdú ìgò dúdú ẹ̀rí ẹ̀ simple attire black shade black cap èyí tí gbogbo ẹ̀ náà ni àwọn obìnrin àwọn ọkùnrin wọ́n múra dáadáa ẹ̀rí aago ọwọ́ rẹ̀ náà aago kan bóyá báńgùsì ló gbé sọ ah kíní lélẹ̀ àfíìsì ọwọ́ àrùn pé àfíìsì ọwọ́ náà wá àbẹ́rẹ́ Eh, bí mo ṣe sọ eh, Fẹ́mi Adébáyọ̀ mo fún ní nọ́mbà nine lára àwọn eh, gorgeous leaders èmi ò ṣe ní five ten àwọn oníròyìn wọn kó five jọ why is ten years sí ten. the last but not the least ẹ tí mo fẹ́ fi surprise yín òní ní kẹpẹ́là àbẹ́rẹ́ ó tójọ́ mẹ́ta. retí abalógun yóò jẹ́ èèyàn pàtàkì tí gbogbo àwọn òṣèré tíátà fẹ́ràn púpọ̀ kí wọ́n tó sọ pé a gbọ́dọ̀ wà níbi òkú bàbá rẹ̀ àmẹ́rin pé àwọn tí àti ẹ̀ lérò gbogbo wọn ń wà ẹ̀rín tí ẹ̀ níkẹpẹ̀lá tó kó sí ọrùn ẹ̀ wo ẹsẹ̀ rẹ̀ rí i pé ìyá náà ó dúró déédéé ó dúró dáadáa ẹ kò jẹ́ ẹ bó ṣe lóun wọ́n jẹ́ ẹ wo ájọ aṣọ wọn ìwọ́n kó nǹkan sí ọ̀jẹ́ bó ṣe lóun wọ́n jẹ́ ìyá yìí náà múra dáadáa ẹ̀rín rí ọ̀gá àwọn èèyàn ṣe dáadáa àwọn pàrọ̀ mo fún àwọn èèyàn mo fún wọn tán ẹ̀rín rí ẹ kò jẹ́ bó ṣe lóun wọ́n jẹ́ yorùbá news daily náà ni ẹ bá tún rí àwọn míì tẹ̀rù pé ah, wọ́n múra dáadáa tí a lè sọ pé aṣọ wuyì gorgeously dressing ẹ jẹ́ ká gbọ́ nínú comment box yorùbá news daily náà ní lẹ́ẹ̀kan sí ẹ̀lẹ́mbẹ̀ wọn. iye láti rí wo bí ìdí ẹ̀sọ́ kìíní kan fún mi ìfẹ́ tí yìí o nítorí ẹ̀sọ́ twenty five thousand kan mú mo kọ́kọ́ kí ìròjú bọ̀ mo kọ́kọ́ kí rojúbọ̀ mo ní wọ́n ìwọ mi ò raṣọ jàre tó bá lọ jẹ́ wípé mi ò lọ ra aṣọ yìí twenty five thousand táwọn yòókù mi wá lọ kán máa máa ròyìn fẹ́ mi gbogbo nǹkan forí kó wálé Ah, máa dùn mí ni a máa dùn mí ni o owó wà bẹ́ẹ̀ yẹn pátì òkú bàbá fẹ́tíà owó wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo sọ owó wà bẹ́ẹ̀ owó wà bẹ́ẹ̀ tá a bá ń sọ̀rọ̀ owó ìjọ tí mo ti fojú kan owó tó tí mo rí ní àyè níyì owó tí mo rí ní ẹ̀rí yìí nígbà tí Davido ìṣòyàwó mi ni mo fojú kan rú owó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni Fathia nígbà tó gbé Ghana Must Go kan lọ báyìí ó tún gbé Ghana Must Go kan lọ gbọ́ ya mo ní àwọn táwa wà níbà ìṣọ́ máa gbàgbé wa ni lẹ́nu kan bá wà lọ́wọ́ pé ìbẹ̀rẹ̀ sí ní tù fún gbogbo àjọ ni mo ní ẹni ti dùn jù aya mi ẹni ẹni báyìí bọ́sẹ̀ ìyàwó ọmọ olókùn ni ẹ owó ìwọ owó ìpọ̀ jù. mo náwó ìrìnrìn lágúngbẹ́ tẹ̀lé mo náà èló ni mo ná fún fẹ́tà dájúdájú bàbá fẹ́tà rí yín kó tó kú ni o. mo bá ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà kò yẹ kó tó ṣe kó bá kó tiẹ̀ bá kú. kò lè jù náà bọ́.